toilet cleaner? Wow! Wash your toilet at least once a week with Hypo toilet cleaner to keep it sparkling clean and gem free. Available in sachet for 35 naira only. Madam, now two years land on one collect. Oh. We go pay for six years. Eh? Uncle Dentist, what be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every every day. The confirmed formula could help keep natural calcium inside our teeth. We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate. Because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. bros bros <laughs> beg. i see careless 5k for there for where Oh my careless 5k na Bank straight Gentlemen Association. Hey! EcoBank Super Rewards don land o! Save 5,000 naira for your EcoBank account for 30 days or open new EcoBank account with 5,000 naira deposit and you fit be one of the 50 people wey go collect 25,000 naira awoof every week for 4 months. Plus eh, 4 people go win 1 million naira grand prize each. To gather more advantage, collect and link your EcoBank card to start 326 hash or EcoBank mobile. EcoBank Super Rewards now from March to July 2021. Terms and conditions apply. Eco Bank, the Pan African Bank. Who be this now? This person go scatter my phone, oh. <laughs> How far? You won't blow my phone? Guy, I no even get a time to flash. Now why they beep you with glow beep? Uh -huh. And so? Ben Coco be say, that babe where you done the shadow since, they with me now. Na lie where you dey i dey tea bar and she find scatter see eh some men don dey try their local. Oh. eh na lie oh boy no try am o. Oh. Now you can pass that urgent message on Glow Beep even with zero balance. Dial any network on zero balance and Glow Beep will notify that number with a missed call alert. Never miss a call with Glow Beep. Glow Unlimited. eh oga and madam you don see the room now make i show you the toilet wey you go dey share with the other neighbors. eh na tell me this. dis eh wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh, eh yes na na hypo toilet cleaner than they use to clean am and kill the yamayama come out. hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and gem free available in sachet for 35 naira only madam now two years landlord wan collect o oh. we go pay for six years eh and the winners for the Indomie Eat and Win promo are ah, Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! won! Yes, we won! David, <laughs> you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes. Just buy 10 Indomie Tipples pack. Find the unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 naira. Wow! Let me go and get my Indomie now. Ẹ̀hẹ́n, ó dáa, have àwọn àmì wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an náà? ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm. ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan-an ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkọ yín ti kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah! bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lo síìmù Glow tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ́wẹ́kẹ̀ dìgbà tó bá wù yí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà tí wọ́n bá ra káàdì ẹ kàn sí Glow World tó bá Limited. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. a ti ṣí ojú òpó lẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn wa ń sọ àwọn kan ní láìṣẹlẹ̀ gẹ̀ẹ́sì United Kingdom pé ah, ah, èèyàn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọkùnrin àtàkọ́ṣẹ́mọṣẹ́ obìnrin bó ni ó ṣe rọrùn tí wọ́n jọ máa gbé papọ̀ nínú yàrá kan ṣoṣo n tá à ń sọ fọ́rùn nù pé láìṣẹlẹ̀ òkèrè láìsí amẹ́ríkà láìsí uk. ẹ káwọn yíwèé bíbélì àtàlùkùrà ń padà ṣáàlù ṣé tí bíbélì àtàlùkùrà ń wí ni tí ń wí yẹn a ti ṣí ojú òpó lé àmọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní gba ìpè wọlé olóbó ta wá a gbọ́ ìròyìn pàtàkì tó sì yẹ ká jẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ gbọ́ tó rà mọ̀ pé yóò wúlò fún yín gbogbo èèyàn tí ó bá jáde nù ilé rẹ̀ láàárọ̀ tó bá jẹ́ pé ìrìn yín ó challenge sí ring road àbí ẹ̀ ń bọ̀ látòrí ring road wá sí ọ̀nà challenge níbí hmm. wọ́n ní ká sọ fún yín pé ojú ọ̀nà o ti fẹ́ sapá kan jà mọ́ báyìí torí pé apá kan làwọn ọkọ̀ ń gbà àtúnṣe ń lọ lọ́wọ́ ní apá kejì apá kan tí ọkọ̀ wa ń gbà ó ti wá ń do ní súnkẹrẹ fàkẹrẹ hmm. torí náà nǹkan bí ó bá yẹ pé ntẹ́ ń lọ ṣe lọ́nà ring road bí ó bá ṣe pàtàkì bí ó kẹ́ ẹ ṣe sùúrù náà títí dìgbà tí ọ̀nà ó túrú bí àṣà àwọn olóyìnbó àbí kẹ́ ẹ ṣẹ́ ọ̀nà gbà ẹ gbà Àbújá kẹ́ ẹ gbà Àbújá àwọn gbèsàbí lọ́mọ àbújá òun náà ló sì fi ìròyìn tó wa létí. pentagon ní penta bukubu. gbèsàbí sẹ́ pè wá ni. sọ̀rọ̀ ó flash mi ó ń béèrè bú. ìlọsíwájú ọkọ ó ń bẹ̀ ọ́ lọ́wọ́ aya rere. ẹnìkan ti wà lójú òpó ẹ̀ ló ẹ̀ káàárọ̀ ẹlẹ́ kojúmọ́. ojúmọ́ ni oyè múlẹ́rọ̀ ẹ̀yìn la jírí. ẹ̀yìn múlẹ́rọ̀ àfiṣẹ́wọ́. Ah, eh, Àwọn la jírí o ẹ kújọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú ẹ̀ mà. ẹ kú gbìyànjú lé àtọ̀náwó dídàrú o. èyí tẹ mú wá láàárọ̀ yìí mm. nǹkan tó rí lè fa wàhálà nínú ilé tó pọ̀ jù ó lẹ sọ láàárọ̀ yìí mm. Mm. èmi ò sọpọ́ọ̀tì kí ìyàwó gbé kó wà ní yàrá kan kọ́kọ́ wà nínú yàrá kan ẹtúwáìsì gan kò dáa ọlọ́mọ ẹ̀ kéèyàn rí wàhálà láàrin òru báwo lèèyàn ṣe fẹ́ ṣe é hmm. èmi máa at least even tọkọ mi tó bá lọ bí iṣẹ́ lóru màá sọ́kọ ọmọ kan wà lẹ́gbẹ̀ẹ́ mi at least kí n lè fọwọ́ kọ́ lè fọwọ́ kan èèyàn hmm. kò dáa kí tọkọtìyàwó kí ìrìnàjò aláti máa ń ṣe gbogbo yẹn kò dẹ̀ dáa kíyàwó wà ní yàrá kan kọ́kọ́ wà ní yàrá kan hmm. ká tiẹ̀ bá gbogbo ẹ̀ ká tiẹ̀ wò pé nǹkan kan ló lè ṣẹlẹ̀ ẹ̀ńtà rẹ̀ dá pé ń sìn ó lè dòrú kí nǹkan kan lọ ṣẹlẹ̀ oh tó tí yàn bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹ ó lè fi íbílì fọwọ́ sọ pé nǹkan kan báyìí hmm. àti ìtúbà tiẹ̀ lè sọ̀rọ̀ ó lè fọwọ́ sọ hmm. and nàìjà bóyá torí pé a kì í san owó ilé òwọ̀n púpọ̀ jù i don't know àbí bóyá torí pé a dẹ̀ máa ń bù kànjọ̀kànjọ̀ ṣé ìlú òyìnbó tó yẹ pé kó tó lè ní five rooms ó mọye tó máa san hmm. àbọ̀mọ yìí tó máa mọ́gẹ́jì ni ṣé ìbéèrè ló ti máa máa sọ pé tó ipá àwọn ọmọ ti dàgbà tó ní kálukú fẹ́ ní yàrá ẹ̀ ló ti máa sọ pé ìwọ ní yàrá ẹ̀ ọkọ ní yàrá ẹ̀ ìjọ́wò lẹ tó fẹ́ kéré oko délé. Hmm. ṣé mi ò sọpọ́ọ̀tì pé kíyàwó ní yàrá kan kọ́kọ́ ní yàrá kó bẹ́tà kájọ máa sùn papọ̀. ní kúkúrú èdè ẹ̀yin ò faramọ́. Ah, ọ̀rẹ́ tèmi nìyá èmi ò faramọ́ eh. èmi ò faramọ́ mọ́ ẹwà yìí tọkọ mi bá lọ ìrìn àjò gan tí ò bá sí nílé mi ò lè dá sùn bí ò ní oorun sùn. Ah, tí ò bá sí lẹ́yìn o tó bá yẹ kó odidi ọ̀sẹ̀ méjì ló fi travel odidi ọ̀sẹ̀ méjì yẹn ni màá fi máa máa lajúlẹ̀ ṣé gbọ́ngbà tó ti mọ́ra. lẹ́ẹ̀fì máa ṣàìsùn ah, ó ti mọ́ mi lára ó ti mọ́ mi lára ìrìn àjò twenty six years ago ṣé òun ni wọ́n fẹ́ sọ pé kọ́kọ́ mi kì í ṣọmọdé ọjọ́ màá ní kó lọ sùn yàrá kan kémi náà wá sùn yàrá kan tí ò bá sí nlé tí ò bá sí nlé mi ò lè sùn máa lajú mi sílẹ̀ ni ó nígbà tó bá tó dé ó nígbà tó bá tó dé kí tó ní tó balance yeye mú lérò tó ní yé ni màá bẹ̀. ojú mi lẹ́yìn tó fi wò ṣe sùúrù ìwọ ni ah, ojú mi ló fi wò ojú ìlera lẹ́yìn fi wò àti tójú ti fẹ́ àti tójú ti fẹ́. fara ẹ balẹ̀. àti tójú ti fẹ́. ó yá mò ń gbọ́ yín. nínú tí bàbá fẹ́ gbàdúrà gan kó wà nínú àwẹ̀ àtàdúrà tí tọkọ tìyàwó bá jọ wà papọ̀ tó bá jọ gbàdúrà ó máa ń tètè gbà ju pé ká ẹja nìkan wà káwọn switch ritually náà sẹ́yìn méjèèjì kí n ṣe pé kéèyàn kọ̀ bá kéèyàn kọ̀ ní ìbálòpọ̀ nìkan ni kẹ́yìn méjèèjì gan kan jọ wà nínú yàrá kọ́kọ́ fẹ́ gbàdúrà àti àwẹ̀ kíyàwó fẹ́ gbàdúrà àti àwẹ̀ kí wọ́n jọ àgírì nínú yàrá wọn lórí bẹ́ẹ̀dì wọn yẹn ó yára gbà ju kọ́kọ́ wà nínú yàrá kan kíyàwó wà nínú yàrá kan in fact kò sí nǹkan tó dáa tó tọ́lọ́run tí wọn lọ́run dùn sí jù èèyàn méjì níbi téèyàn méjì àbí mẹ́ta bá wọn lòun wà ń bẹ̀. ẹ ṣe gbọ́dọ̀ àdúgbò ìyàwó wa ẹ kó ètò ẹ máa bẹ tó bọ. ẹ sọ ìjẹrì ẹ kú sẹ́mi táyìn náà wà. ẹ mọ mọ pẹ̀lú òrì ọmọ ẹ̀dùn inú mi ò ṣe ní dùn àwọn èèyàn tèmi nìyẹn. hello. Ah. hello wọ́n ti wá dàlájì. dárí àjàyí bọ́ọ̀yì. dr olùtayọ̀ falẹ̀ káàárọ̀ o. ọ̀rọ̀ rẹ bá wa dá sí. ẹ rí ọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ yìí. Hmm. ọkọ àtìyàwó tó máa ń ya yàrá lọ́tọ̀ ọkọ yẹ kí ń dọ́gbẹ́ sí ń ta ni. Hmm. Hmm. àṣírí tó ọkùnrin tó bá ń ya yàrá sọ́tọ̀ fún ìyàwó ẹ̀ kò ṣe tó bójú mu tí mo ṣe wà yìí èmi èmi òye ní àdáhùn ìjọ. àbí. tó láti wá máa ya yàrá sọ́tọ̀ yìí o nígbà tó wà òkè kò jẹ́ ẹ̀ mi ó máa ń yà mí lẹ́nu pé wọ́n yàrá sọ́tọ̀ wọ́n yà á. Ah, tabajọ yí taba yí gbẹgbẹ kájọ yí lura wa taba gbẹgbẹ kájọ. ẹ tó jọ yí lura yín ká yí lura wa. ìbáwọ̀ yàrá tọ́tọ̀ yẹn ah. àwọn ọkùnrin yẹn ti ń dọ́gbọ́n sí ẹja wọ́n bẹ́ẹ̀. a ti fa kò mú ah. nǹkan bẹ̀ yọ. ẹlẹ́bí ló ń wá lórí bẹ́ẹ̀dì tọkọ ìyàwó ńgbà táwọn ń bẹ tí wọ́n fira wọn rọrí. ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ̀ló. Eh, eh, ẹ ti wà ń bẹ̀ o. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ lẹ́ máa orúkọ yín àti bí tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. àkú ètò. ètò ni ọlọ́ọ̀ni bá wa tò. orí àtọrùn. àwa rè o ẹ bá wa dá sí ọlọ́run a máa fi ń ṣe o. àmín. àyà jẹ́gẹ́dẹ́ láti jẹ́ gbogbo. ìyá wa ẹ dá sí kò dáa kí ọkùnrin àti obìnrin máa ya yàrá tọ́tọ̀. yes ma. ó ní kankan àṣírí tí ọkùnrin yẹn fẹ́ máa ṣe inú yàrá yẹn kó tó lè máa yàrá yàrá sọ́tọ̀ ó sì kan sí ọkọ̀ọ̀kọ̀ tó fẹ́ máa ṣe ń bẹ̀. kò dára láti máa ya yàrá sọ́tọ̀. bíbélì ní ohunkóhun tí òun bá ti so pọ̀ ẹni kọ̀ọ̀kan gbọ́dọ̀ yàwó. kí ló dé tó fẹ́ máa yàrá wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. ẹ ṣe gan ni adúpẹ́ mọ́ kọ́mọ̀dà ẹ ṣe àdúgbò. Isaac. Isaac. Ọ̀dẹ́wàbí. Ọ̀dẹ́wàbí. ẹ ihun tí wọ́n kọ yìí àmọ́ ibi tí wọ́n tò sí o wọ́n ní nílànà ti májẹ̀mú wọ́n ní lọ́dọ̀ tàwọn wọ́n ní kò dáa rárá wọ́n ní àwọn ò tiẹ̀ lè gbà á lọ́dọ̀ ìyàwó àwọn wọ́n ní ẹ̀sìn gan kò fààyè gbà á wọ́n ní kò dáa èwo lẹ̀sìn fààyè gbà wọ́n ní in short àwọn ò lè gbà ní tí ọ̀wà yé wa náà nù ẹ̀ là kó yé wa. Hmm. hello hello ẹ káàárọ̀ hello hello. hello ẹ káàárọ̀. yes ẹ káàárọ̀. orúkọ mi ni bẹ́ẹ̀ ni mo ṣe àbúrò wọn mi ìdí ìgbà ro kílẹ̀ gborúkọ yín lẹ́ẹ̀kan sísà. gbẹ̀ngà ọmọ tọ̀ṣọ̀ àtológun ẹ̀mí ìdí ìgbàro. Oh, ló wà ń gbọ́ yín sára. àtìyàn pé ètò. ẹ ṣeun. ètò ìfẹ́ sọ lọ́wọ́ ẹ̀ ṣé àwọ̀ ọ̀rọ̀ yẹn láì fọ́ yẹn ni a rí wípé nígbà Adam mẹ́fà mm. bíbélì sọ wípé Ọlọ́run fi orin ẹ̀ka ìyá ìgbà tó fi ìyàwó rẹ̀ ń ṣe éfà a rí nígbà tí adam máa sọ̀rọ̀ ó lè rí ní egungun ìhà ni mm-hmm. egungun nínú egungun ẹran nínú mm-hmm. ẹran ó ló ẹ máa pè é ẹ wá rí tábà ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí. tábà ẹ̀ló ẹ̀ló tábà ká wò ó bí ìgbà tó yẹ pé prógámù dá lórí kìrìsìtẹ́nì nìkan ni a rí i pé kò sí mú ẹni tó bá ti níyàwó méjì mẹ́ta a rò pé irú nǹkan tá à ń sọ yìí lè ṣeé ṣe fún un torí kò ní ṣeé ṣe fún un láti kó obìnrin mẹ́ta tàbí obìnrin méjì láti kó tó sínú yàrá kan ṣoṣo. hello hello hello sà. ẹ gbọ́ sà o a sọ pé ó dá o a sọ pé kò dá o a ní kó ń kálukú fojú ẹ̀sìn wò ibi tó bá kọ sẹ́yìn ẹ̀yin ẹ jẹ́ káwa ó mọ̀. èyí tí mò ń sọ náà nìyẹn wípé ìhà tó máa kọ́ sí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. nítorí wípé ẹ̀sìn kan ṣoṣo kọ́ ẹ ti ẹ̀jẹ̀ afọ́rọ̀ àwọn tó bá níyàwó méjì mẹ́ta lẹ̀ ẹ̀jẹ̀ á gbàgbọ́ pé ẹni tó níyàwó kan ṣoṣo hmm. ẹ̀hẹ̀ tó ẹ kó níyàwó kan ṣoṣo èyí tó burúkú ni láti ní kí wọ́n máa sùn lọ́tọ̀ọ̀tọ̀. ẹ sà irú ẹlẹ́sìn wo lẹ́yìn sà ẹlẹ́sìn ìgbàgbọ́ ni yá àbí ti mùsùlùmí. kìrìsìtẹ́nì lè mi kìrìsìtẹ́nì lè mi. ṣẹ́ẹ̀tì orí ẹ ṣeun bàbá wa tó sọ̀rọ̀ tán sóòtì ẹ̀ mọ̀ pé àwọn tó fẹ́ méjì tán fẹ́ mẹ́ta yẹn níwọ̀n bá gbà tọ́já wípé mm, tẹ́sí islam faramọ́ òní mẹ́ lọ́dọ̀ tèmi wọ́n wá sọ́dọ̀ mi ń gbòòrùn bá kùn mí lọ́dọ̀ tẹ wọ́n wá sọ́dọ̀ rẹ̀ ń gbòòrùn bá kùn ọ́. jẹ́ àgbà yìí pé hello. èdè àrùbáwọn. ẹ lọ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. shalom shalom baba shalom. shalom o shalom mandela rè hmm. láti jerusalem. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. inú ń bí yín ni mandela. inú òde tẹ wọlé tìjàtìjà. <laughs> ara mi wọlé tìjà ó ní bẹ́ẹ̀. ọjọ́ ọjọ́ bíi pé inú ń bí yín o. ara inú òbí. ó yẹ bá wa dá sí. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ ẹ káàárọ̀. Hmm. ẹ ní ò fara mọ́ pípé bàbá kan máa rọ lóyún ara kan bọ́ tó máa ń ṣẹlẹ̀ nígbà méjì méjì rí tí ẹnìkan sọ fún mi ni pé ó lóun jẹ́ ní kàtà pé wọn ò lè wà lórí bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó òun ní kó máa lajọ pé díẹ̀ nìyẹn tó fi ya yàrá hmm. lọ lọ sọ fún tó bá ní tàbí tiẹ̀. ẹ jọ sá ẹ jọ sá ẹ bá ń tún wí. pé wọn ò lè sùn pẹ̀lú ìyàwó lórí ìsìnkú kó máa ń ya ìsùn pẹ̀lú pé díẹ̀ tó fi yàrá fún nìyẹn tó yẹ onírúurú kẹ̀ lọ́tọ̀. pé kíni pé kíni. kó tó máa ń lọ lùkẹ́ lùkẹ́ kan kí ni gángan wà fún ẹbí lulu náà gángan. ọ̀rọ̀ wa ni wàá ní gbẹ̀gbẹ̀ lójoojúmọ́ ọ̀rọ̀ wa ni gbẹ̀gbẹ̀ lójoojúmọ́. kọfẹ lulu ya nu kọmọ bá ya àbí bàbá lu yóò lu ya ló sì tó rán. ó ní ìjọba mi gbẹ̀gbẹ̀ lójoojúmọ́ ó jẹ́ ìyẹn fún kókò yàrá àti ẹ̀fọ́ tó bá ní kí ní báyìí òun lọ pé. gan lọ́lọ́ ní kí wọ́n kéèyàn máa fi ọ̀pá lu gángan ó ní ìwé ènìyàn tó tó oh. wà lọ́tọ̀ tó yẹ yàrá lọ́tọ̀ lọ́tọ̀ tó wà lọ́tọ̀ tó wà lọ́ ọlọ́pàá ń bẹ̀. àbí bẹ́ẹ̀dì ní ọlọ́rin mọ́ lọ àbí gànà. ó dà ẹ ṣe àdópẹ́ sà ẹ ṣeun. ọ̀rọ̀ àjọsọ wa ẹkún máa máa sọ sí dáa. jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ pẹ̀lú wa ní múlẹ́rọ̀ ńlá pẹ̀tọ̀ ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wa ilé orin challenge nílùú ìbàdàn ọrùn mm. ọmọ kìnnì kan ti ń ya mi lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mm. tó jẹ́ wípé wọn ò gbé papọ̀ pẹ̀lú ìyàwó wọn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí mm. èéṣe tí wọn ò lè pè wọlé. àbẹ́yìn ìyàwó tó ṣe pé tẹ́ni yìí la kan nìkan la gbọ́ ta fi gbọ́rọ̀ wá sí gbangba. kẹ́ẹ̀tì ẹ̀ ṣàlàyé pé ìdí pàtó rèé o tèmi sì mọ̀ tí wọ́n ṣe mọ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé bàbá gbé e sórí ìdá ní nàìjíríà táwa yìí ọkùnrin tí ń gbé ní yàrá kan tí ìyàwó rẹ̀ ń gbé ní yàrá ọ̀tọ̀ bóyá ni wọn ò fẹ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nídà tàbí kí wọ́n fẹ́ ju. jura wọn lọ òdiwọ̀n ara wọn lọ. ẹnìkan tí wà ń bí hello. hello. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ mà. ẹ kú jẹ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú ẹ ó kọ yín àti bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí ìyá ẹ̀ṣọ́ ni láti us. ọ tọjọ mẹ́ta náà lóòótọ́ ìjọ kan pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ṣẹ́rí kò ó dà ó i think kò dáa kí ọkọ àtìyàwó kan máa sùn separately ó dáa kán jìjọ wà ní yàrá kan náà according to the bible nínú bible pàápàá bible fa ó fi àyè gbà pé ọkùnrin àti ìyàwó tó máa ń gbààwẹ̀ kán jìjọ gbààwẹ̀ pọ̀ kán jìjọ mọ̀ pé ókè mò ń gbààwẹ̀ ìwọ ń gbààwẹ̀ ká dẹ̀ jìjọ as a matter of fact matrimonial bed is very holy hmm. ó wà holy hmm. tó jẹ́ wípé in fact kò yẹ kí àlejò pàápàá kẹ́ máa gba àlejò láyè láti wọnú yàrá yín hmm. because ibẹ̀ is like pé ibẹ̀ ilẹ̀ májẹ̀mú nínú yàrá ọkùnrin àti obìnrin is like májẹ̀mú tó jẹ́ pé eh, christianity ẹni tó bá jẹ́ pé ó deep in ìgbàgbọ́ ó máa mọ̀ wípé it's something tó jẹ́ pé kò yẹ kí somebody else kó máa wò gan níbi tó ó lì dé so kò sí àdúrà tó fẹ́ gbà tó wá fẹ́ sọ pé torí bẹ́ẹ̀ ló ṣe lọ ní yàrá kan sẹ́gbẹ́ kan something ó máa ń jẹ́ kí love ó máa ń jẹ́ kó kó strengthening hmm. kó kó kó wà really kó fi ẹsẹ̀ múlẹ̀ láàrin ọkọ àti àwọn tó bá jìjọ wà nínú yàrá kan náà hmm. because tẹ́ bá jìjọ wà nínú yàrá kan náà ṣe mọ̀ tẹ́ bá ń jà èyí máa tètè parí ẹ̀ hmm. but when you are separated ó máa máa jẹ́ kó máa long kó máa kó máa hang around for so long so yeah, so many there's so many. yes there are so many advantages tó rọ̀ mọ́ wípé kí àjùjọ máa sunú yàrá mm. yes we believe in the olden days yes irú bàbá tèmi ìyàwó mẹ́fà lónìí mm. so ẹ lè expect kó àwọn mẹ́fẹ̀ẹ́fà sínú yàrá kan náà mm. in the olden days yẹn bùkọ́ ayé ti lajú ju gbogbo òun yẹn lọ the way we look at things now ó different ju ti ayé àtijọ́ lọ so kọ́nà kó ràn wá lọ́wọ́ wá depend lé individual nǹkan tí individual gbàgbà láyè láti ṣe ni ẹ lè ní yàrá mẹ́fà ẹ lè ní yàrá mẹ́jọ that does not mean anything. ọlọ́run sọ pé kéjì jọ wà pọ̀ ni ṣé ẹ̀jẹ̀ ti jọ wà pọ̀ nínú yàrá kan náà. ìyàwó ẹ̀ṣọ́ àwọn tá àti ẹ̀wù yẹn náà baba ńlá wa yẹn gan wọn ọ̀dà yàrá ní ju pé bí wọn bá fẹ́ lọ rèé rẹjú ọ̀sán níta lẹ́hùn ohun ibi orun bá kù sí wọn ti sùn ọmọ pọmọ olden days ni wọn ní. ibi orun bá kù sí wọn ti sùn wọn èdè á sùn àṣemárà fa bàbá mi mo rántí bàbá mi máa yọ lọ láàrin òru lọ sí ṣìyàrá. yọ̀ọ́ ibi tó bá kàn ibi tọ́rọ̀ bá kàn. ẹ ṣe gan ni mrs ọ̀ṣọ́ ẹ ṣe àdókò ma. ẹ já máa ṣe ní àlàfi bọ̀ bí a bá ti ń gba ìpè ká lórí ọ̀fẹ́ láti máa ka àwọn àtẹ̀jíṣẹ́ hmm. eh, babs aleb láti UK ọ̀rọ̀ tí wọ́n náà kò fẹ́ yé ni dáadáa o ṣùgbọ́n tí wọ́n gbìyànjú láti sọ wọ́n ní nílẹ̀ gẹ̀ẹ́sì níbi táwọn wà ó ní wọ́n fi ṣe àpèjúwe wọ́n ní fàpẹẹrẹ o nínú ilé tàwọn wọ́n ní ibùgbé táwọn ń gbé wọ́n ní yàrá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọ wà ń bẹ̀ wọ́n ní ìyàwó ò gbé papọ̀ pẹ̀lú àwọn hmm. wọ́n ní kò lè gbé papọ̀ pẹ̀lú àwọn wọ́n nítorí lójú tàwọn wọ́n ní bóbìnrin bá ń gbé papọ̀ pẹ̀lú yàn yọmọ dènà àdúrà. ah ee kọ́lọ̀ mọ́mọ́ sí wa ní mọ́mọ́ sí wa ní ayé ayé àdúrà dàrú. tọmọ dènà béèyàn bá fẹ́ kàwé ah. ìlànà téèyàn ń gbà lórí thought process àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àǹtí Tèmítáyọ̀ Ìfẹ́dùn àwọn pé kò dáa tó wọ́n ní kò sí tó ní kọ́kọ́ àtìyàwó kí wọ́n mọ̀ jọ mọ́. àwọn ní kó ń kálukú kọ́ mọ́ sùn ní yàrá àti ó ti dá. aya lè ya ni ìyàwó lè kọ́ ni ipò kíkó. orí àti ọrùn ẹ káàárọ̀ agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ó ṣeéṣe kí ìyàwó ẹ̀ ní lọ́wọ́ kó sọ fún àwọn òbí ọkọ ẹ̀ wàá bá a sọ̀rọ̀ Táíwò Elégbèdé láti àwà Ìlàpòrò nílùú Ìjẹ̀bú ẹ ti ẹ̀já gbẹ̀yìn sẹ́gbẹ̀ kan ẹ̀já sọ̀rọ̀ hmm. nílànà pé gbogbo èèyàn lọ̀rọ̀ kàn. náà tún gbọ́ Abíọ́dún Adébáyọ̀ wọ́n ní tọ́ba ti ń di pọ́kùnrin gbà kíyàwó rẹ̀ sùn lọ́tọ̀ wọ́n ní ó ti ń fààyè gbà kí ọmọ ọmọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ hmm. nítorí pé yóò concentrate lórí àwọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tó bá ti ráàyè wà ní yàrá ọ̀tọ̀ ẹ̀yin ọkùnrin wà náà ńkọ́ wọ́n hello yes ẹ káàárọ̀ intanet fi ń gbọ́ wọ ẹ̀yìn ilẹ̀. alhamdulilayi alhamdulilayi ti ń bọ̀ wọlé. ètò ìṣẹ̀lẹ̀ ni wípé kìnìún yẹ gbẹgẹ́ bí ẹnìkan ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó máa ń ṣẹlẹ̀ sínú pípọ̀ alhaji ẹ kẹtù alhaji lafiya láti Ṣàngó garaji Ìbàdàn. alhaji lafiya láti Ṣàngó ń bàdàn ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ni ó máa ń ṣẹlẹ̀ sí mi. kí ló ń ṣẹlẹ̀ sí yín sà. èmi àti obìnrin bá sùn wàhálà máa pọ̀ kì í ṣe pé bóyá mi ò fi nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ dáadáa wọ hmm. mi ò ní sùn ẹ wọ́n dá kí ló dé kí ni tí ó ṣẹlẹ̀ wọ́n lùlù irú tó lè jẹ́ ìlú tí wọ́n fẹ́ sọ ni. èmi ò lè rí lẹ́gbẹ̀ẹ́ mi kí n má lùlù. lùlù náà ni lùlù ni lù wà. Eh, ah, eh, eh, ó pọ́sibù iṣẹ́ iṣẹ́ ń kálukú ẹlòmíì lè dọ́fíìsì ní ìsìnkóso àmọ́sẹ̀ tèmi ò gbà bẹ́ẹ̀ ọ̀dà tán wọ́n náà ti sànú mi sọ pé ilé méjì mọ́kọ́ ìyàwó méjì mọ́dẹ̀ ni ọ̀dà tán kò dẹ̀ sígbà tí mo fẹ́ wọlé tí mi ò ráyè wọlé kí pé bóyá mi nífẹ̀ẹ́ but kọ́yájọ́ ká sùn kí ẹ ti pé ìfẹ́ yẹn gbẹ̀ mi ì ní sùn ni. ẹ sà ẹ jẹ́ n bi yín léèrè béèrè kan lẹ́yìn oṣù mẹ́sàn-án káwọn. ìyàwó méjì lẹ fẹ́ ilé méjì lẹ ní bẹ́ẹ̀ bá kú ònú ilé kan kẹ lọ sí ilé kejì ṣé ẹ dá yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé kọ̀ọ̀kan ni. àmọ́dá ah, yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ah, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ọ̀dà mm. ẹ ṣe ẹni tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn máa ń kọ sẹ́lò ní ibi ìlú gbọ̀ngàn ẹ ó ní tí wọ́n fẹ́ fàyọ̀ ń mm. <laughs> hello ẹ káàárọ̀. ní ìgbà tó kọ sẹ́mi ti tèmi ni pé. orúkọ yín àti àdúgbò tó ẹ wà. ibi tó ní mi. ok hmm. yes ma. ibi tí ìfẹ́ bá wà kò yẹ kí mi àtọkọ mi kájọ máa sùn ẹ orílẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ ọkọ mi sọ pé ọwọ́ ń òun nígbà tó ká mọ́ àjọ papọ̀ láti bá wọn mhm. mo eh. ẹ̀ló mo lè fi rọ́ọ̀bù rá mo báwọn fi rọ́ọ̀bù rá ẹ̀ ká mọ̀ àjọsùn papọ̀ ṣé àwọn báyìí gbọ́dọ̀ tójú bẹ́ẹ̀ náà lọ ni bí ṣe máa ṣẹlẹ̀ nìyẹn hmm. and ìwà tọ̀ ṣàn kéèyàn ní misunderstanding kò sí pé téèyàn ti kí ń jà kéèyàn á máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wóoru long period téèyàn fi ja ìjà yẹn tó tó di pé yọ commission tẹ́ tẹ́ bá ah. pé èèyàn ń fi lọ́nkíní sí i nìyẹn. Hmm so kò ẹ̀sìn islam muslim lèmi ẹ̀sìn islam ò fara mọ́ kílẹ̀ korúkọ yín lẹ́ẹ̀kan sí ma níbi tó yẹ níyì. sẹ́yìn àtọkọ yín ṣe ẹ̀jọ sùn lọ́tọ̀ọ̀tọ̀. àjọ sùn ni o mi ò lè gbàgbọ́ máa eh, eh, jọ sùn. Eh, wọ́n ní náà ló fi jẹ́ pé ìgbàgbọ́ wọn alẹ́ mi gígùn sẹ́yìn pé ìgbà tá a bá jọ lò òun náà la jọ rí kọ́lọ́ọ̀dà kò kó fún alẹ́ mi gígùn. àmín. èmi ò wọ́lọ́run kò dáa ìgbà tá a bá ti jọ rí ara báyìí náà ká jọ lo life tá máa jọ eh, rí yẹn. Eh, ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. ó da iṣẹ́ àgbẹ̀ ọ̀rọ̀ mọ́. ẹ kílè mà. ohun ọwọ́ ọ̀tún ṣe ló sì lò wá lápẹ́yẹ ìwà ìyá mi. ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ kan sọ̀wọ́ tí tí àtẹ̀jíṣẹ́ ìfẹ́ pààyàn lẹ́rìn wọ́n ní ọ̀gbẹ́ni ayọ̀ lórúkọ àwọn láti ìbàdàn wọ́n ní àwọn náà ń faramọ́ kí ọkọ àti ìyàwó kí wọ́n má sùn papọ̀ àmọ́dì tí wọ́n kọ́ bẹ̀ òun lọ́ fẹ́ pààyàn lẹ́rìn wọ́n láwọn ìyàwó kan wà wọ́n ní bẹ́ẹ̀ bá fi fifty thousand pamọ́ wọ́n ní kílé òtó mọ́ wọ́n ní yọ̀ọ̀bà twenty five ń bẹ̀. àní àmọ́ bí ìyàwó táwọn fẹ́ ti wọn gbogbo obìnrin kọ́ gbogbo obìnrin kọ́ ni máa ń bá kú. wọ́n ní yọ̀ọ̀bà twenty ní nínú owó nínú owó business wọ́n ní wọ́n ní táwọn fi máa dá so. ó pé tó bá kọjú sẹ́nìkan ẹni máa ń kọ sẹ́lòmíì bíi ìlú gangan. ti ń rà lọ́jà ń tẹ̀ wọ́n. hello. yes ẹ káàárọ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ sàdíwọ nǹkan yìí ni. dìran ajíjọlá rẹ ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ kú ọjọ́ ọlọ́wọ́ pa ìlú o. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí o ẹ ṣe àdópẹ́. yẹ́nì ló máa wà tó olódùkọ̀ tẹ́lẹ̀ ti wù ní but first of all na ẹbí o support our ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa ṣe. but èmi rí àwọn ọmọ tí wọ́n pẹ́ school yìí nígbà patch gbé ní. hello. hello. yes à ń gbọ́ yín. ẹ̀rọ hmm. ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín à ń mo ti yẹ ẹgbẹ́ tó jẹ́ pé ṣé ẹni obìnrin ọkùnrin ọwọ́ àti ẹgbẹ́ ọwọ́ ó yẹ yàrá fún ìyàwó ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ nígbà ìgbẹ́ ló dé ó ní ó tún máa máa kó aṣọ jọ sínú ilé ó máa ń ní ẹrù púpọ̀ ìpínlẹ̀ yàrá yẹn ti ń ṣòkè òun wípé kó kó wà ní ara ọ̀tọ̀ kò má ta bọ̀ àwọn máa ma jọ ríra àwọn always táwa fẹ́ ṣe ọfẹ́ lùlù wọn fẹ́ ṣe ẹbí sí tó ìbámu àwọn obìnrin míì wọ́n máa òkúta yàrá jù tó máa ń ṣòkò ọkùnrin tó obìnrin máa ń lóríṣiríṣi hmm, oríṣiríṣi hmm. nǹkan hmm. ṣùgbọ́n ẹ̀yẹ lọkùnrin ẹni sọ pé kó wà yàrá jù míì ó lè má mí ìrẹ́ni sí ṣe é ti ọ̀dà sáà ni so nǹkan tó mi fẹ́ contribute ni àwọn obìnrin máa ń ṣòkè ara wọn yàn lára ń gbà mí. ọ̀dà ẹ ṣe àdópẹ́ ẹni náà wọ́n ń dìfẹ́ǹdì kókó tọ̀dọ̀ tiwọn náà mm. ká ọ̀run. ṣé tèmítáyọ̀ babs eh, wọ́n ní eh, àìsùn papọ̀ ní yàrá kan ṣoṣo wọ́n ní kò nítumọ̀ pé bóyá o lè má jẹ́ kí ìfẹ́ sí láàrin tọkọ tìyàwó. wọ́n ní kò bu ìfẹ́ kù láàrin lọ́kọláya rárá Eh, wọ́n ní ó ní tó ń kálukú rí àti bọ́làjì ń kálukú bó ṣe mọ́ international brothers ẹ bá mi dá sí i. ẹ káàárọ̀ orí àti ọrùn ẹ kú iṣẹ́ ọlọ́run yóò tún ilé àti ọ̀nà yín ṣe àmì wọ́n ní nípa ọ̀rọ̀ àkọ́kọ́ èmi ìbá ní kí obìnrin yìí kó bẹ ọkọ rẹ̀ wípé ah, kó fi iṣẹ́ burúkú tí. Uh, commander ẹ ṣe àdúpẹ́ àtẹ̀jíṣẹ́ yẹn ò fi bẹ́ẹ̀ yé mi dáadáa ọrùn bó o ní sọ látẹ̀jíṣẹ́ kankan náà arábìnrin adégbènró motúnráyọ̀ náà fi àtẹ̀jíṣẹ́ wọn náà ni mm, bóyá yóò yé wọ dáadáa. wọ́n ní àwọn ilé ọlọ́run atún ilé àti ọ̀nà tiwa náà ṣe àmì wọ́n nípa ọ̀rọ̀ yẹn wọ́n ní kí obìnrin yẹn kí ó lọ bẹ ọkọ rẹ̀ kó lọ bẹ ọkọ rẹ̀ wọ́n ní kó bẹ àwọn ẹbí ọkọ rẹ̀ hmm, wọ́n ní bóyá wọ́n lè bá a bá sọ̀rọ̀ pé. kọ́ mọ̀ sún yàrá. ọ̀dà ẹ káàárọ̀ orí àti ọrùn ìdílé yín kò ní í dàrú wọ́n ní kò sí ìdí tí ọkọ àti ìyàwó fi máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ọ̀nà kọ́nà tí a lè fi wò ó wọ́n ní kò dára fádàn ṣe fàtáì láti ìyànà church nílẹ̀ ìbàdàn àwọn ni wọ́n fàtẹ̀jíṣẹ́ sọ̀wọ́. aliaje oyè from àgọ́ ìwòye wọ́n kàn kí wa ni o ò tọ̀ nǹkan kan nípa hmm. ntàǹsì. ọ̀dà. tó là láti UK ẹ kúkú fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ ní tààràtà ò torí eléyìí tẹ̀ ń pariwo òlù lílù yìí kò yé wa dáadáa <laughs> ẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ mo rí ọwọ́ Nurudeen olóore bàbá tíṣà láti ìpínlẹ̀ Ondo ẹ ṣé gan ni àdúpẹ́ ah, ọ̀dà. Ah, àtẹ̀jíṣẹ́ eléyìí láti ọ̀dọ̀ kan lára àwọn ikọ̀ lórí pápá ní kákà tó dúró kakaraka wọ́n ní tí ọlọ́run bá ti so papọ̀ kí ẹnikẹ́ni kọ́mọ̀ ṣe yà wọ́n hmm. wọ́n nítorí náà nǹkan wọn láwọn náà faramọ́ o kí ọkọ àtìyàwó kí wọ́n mọ̀ sùn lọ́tọ̀ọ̀tọ̀ hmm, hmm, wọn láwọn náà faramọ́. ẹ jẹ́ àgbà ìpè méjì péré sí i ká wá fún àwọn lọ́kọ láyà tó bá jẹ́ pé lọ́tọ̀ọ̀tọ̀ òní wọ́n ń sùn ká fún wọn ní ìmọ̀ràn ẹ̀ka tó kú ò lórí iyùn. hello. hello. hello. hello ẹ̀ máa káàárọ̀. ẹ káàárọ̀. ó kọ yá àti bí tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. orúkọ mi ni abbas abiola láti mọ́níyà. tó à ń gbọ́ yín sá. ẹ kú ètò. ẹ ṣeun. ẹ ẹ nípa ìjẹni ká dá sílẹ̀ àárọ̀ yìí ìní mm. tó ń dàdí lé ní èrò yẹn o ọlọ́run dẹ̀ mọ́ dàdílé wa rú. tí ọkọ àtìyàwó tí distance bá ti wà láàrin wọn jù kó sí ní tí ò ní ṣẹlẹ̀ kò tí kò tí ẹ̀ kò ní yí kún ọkọ àtìyàwó kájọ bó máa sùn papọ̀ ní kódà ó burúkú jà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí èmi gẹ̀gẹ̀ ara tó jẹ́ pé ìtọ́pá mi lórí bí òru ni hmm. wọ́n sáré fọwọ́ gbá ìyàwó mi ní ìdájọ́ sí i. Hmm ẹni lọ sáré lọ bu omi tí mo mú tí wàá síwèé lẹ́gbẹ̀ẹ́ yẹn kọ kò sí ibi èmi ṣẹlẹ̀ o ọlọ méjì àfọjọ lọ́jọ́ lọ. àmín ọlọ òdìjà gbogbo ìdílé bó ṣe ní ìyẹn àmọye pẹ́ẹ́bí ti máa ń sáré ṣẹlẹ̀ sẹ́nìkan nínú ọkọ àbíyáwó lóru tí èmi rí ẹ́pà kankan ọlọ máa fi sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ẹ ṣe gan ni àdúpẹ́ ẹ já fẹ́yàn kan péré láǹfààní sí kó tó di pé a sọ kò dínà bẹ́ẹ̀ ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ ṣe orúkọ yín o. orúkọ mi ni kọ́ńbé balógun láti àgọ́ òwòye. ẹ dá sí i. ìyá àjẹ rí ìyàwó tí èmi fẹ́ ìbàdàn ló ń gbé. èmi ń gbé àgọ́ òwòye. kan tí mo wá rí ni pé nǹkan tí èèyàn bá fi kọ ara bọ́dí yàn òun ló máa ń jẹ́ pàtàkì fún yàn màá lo ọ̀sẹ̀ kan lágọ̀ọ́ wòye màá lo bí ọjọ́ mẹ́ta nìbàdàn hmm. tí n bá ti wá wà lágọ̀ọ́ máa ń rọrùn sùn dáadáa without my wife. Ah, ah. ẹ tí n bá ti wà nìbàdàn tíyàwó mi ò bá sílẹ̀ jẹ́ mi mi ò ní lè sùn mọ́jú ah, ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sa ok tí ẹ bá wà ní àgọ́ wòye ara yín ti mọ̀ pé àdá wà níyìn. bí ìgbà tó yẹ pé ẹ mọ̀ pé ọkàn ti máa wà bẹ́ẹ̀ pé ìyà kò sí bí ìyàwó mi ṣe fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi ní hmm. sí pẹ̀lú ìyàwó mi. Hmm. ṣùgbọ́n tẹ́ ẹ bá tún ti wá wà lé tíyàwó yín ò bá sí lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀ ní rórun sùn. mi ní rórun sùn mi ní eh, rórun eh. sùn. àtẹ̀yẹ̀ bá gbẹ́ hmm. kọ́kọ́ wá ní dandan ìlú bá wà tí ọwọ́ á ṣe pé kínní tó ohun tí èèyàn bá fi train ní ara yẹn òun ni ó máa béèrè fún tó bá jẹ́ pé ìyàwó mi padà wá sí Jẹ̀bú àbí nǹkan tó bá wá sí Jẹ̀bú tòun máa wá sí Jẹ̀bú tí bó jẹ́ pé tí n bá tètè sùn tí kò bá sí mi rí àbí pé bóyá ó lọ bóyá ó lọ sọ́dọ̀ àwọn tó yẹ pé àwọn ọ̀rẹ́ tí ó tètè dé àbí mi ì ní oorun yẹn àtìgbà tó bá dé kò nídìí pé bóyá ká lùlù àbí nǹkan kan báyìí kí n ṣàtìmọ̀ kọ́kọ́ mi ṣàtìmọ̀ yìí pé ó wà lẹ́jẹ̀ mi hmm. máa sọ̀rọ̀. Hmm. ẹ ṣé gan ni adúpẹ́ sà. ìyá ìyá lálá bá rò ìyá mi ìyá ìyá lálá bàrò. ìyá mi ìyá ò ìyá lálá bàrò. ìyá mi ìyá ìyá lálá. ọjọ́ ti lọ àsìkò tí kó wa ń papá mọ́ra bí ìbá ṣe ti ọjọ́ tó ti lọ yìí. Hmm, ọ̀rọ̀ kan náà wà tó ṣe kókó ṣe pàtàkì tó yẹ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ àmọ́ ẹja fìyàn pamọ́ títí di ọjọ́ mẹ́jọ kálẹ̀ lórí ọ̀fẹ́ láti fẹ́ lójú dáadáa kẹ́yìn náà ó sì lórí ọ̀fẹ́ láti bá wa dá sí i. àtẹ̀jíṣẹ́ kan tó rè wọ́n ní orí àti ọrùn wọ́n ní ẹ̀kú ètò orúkọ mi ní Ìyábọ̀ Adégoróyè wọ́n ní ọkọ̀ uh, wọ́n ní ọkọ̀ àti ah, ọ̀dà. ẹ dákun bàbá òbí mm. ọ̀tọ̀ tí ẹni tèmi rẹ́rìn sí mm. Mm. oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansomu ni ó pè mí ó sì fẹ́ gbẹnu tán díẹ̀ ẹ kò sí wàhálà. Yeah, palẹ̀ ara mọ́ lọ́sẹ̀ yìí àtòrí àtọ̀run bá a bá lọ lọ́sẹ̀ yìí àtò padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín pátápátá òun náà ni a ké pé ẹ ṣeun púpọ̀ púpọ̀ tẹ́tún fìfẹ́ bá wa dá sí i láàárọ̀ tàbí ṣùgbọ́n kankan ò sí bàbá rí lọ́kọ láyà tó jẹ́ pé wọ́n ń dá gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa mọ̀ o ń pé ọ wà ó sì pọ̀ ṣùgbọ́n a nígbàgbọ́ pé báyìí tọpọlọpọ èèyàn ti bá wa dá sí i àmọye ọkùnrin ló ń dùn kó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hmm. àmọye ọkùnrin ló sì ń dùn kó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. a mọ̀ pé dé báyìí ìyàtọ̀ wà àwọn náà ó tèrò ara wọn pa. gbọ́ pàápàá pé nípa ètò ìlera nípa ń tọ́jà mọ́ ìlera àti àdúrà gbígbà ipò ṣe pàtàkì kọ́kọ́ àtìyàwó kọ́ máa wà ní abẹ́ yàrá kan bílẹ̀ bá mẹ́rin lọ gbàdúrà yín yàrá ọ̀tọ̀ hmm. àbí kẹ́ẹ̀dó wọnú lẹ́sùn lálẹ́ àsìkò tó yẹ kẹ́ẹ̀jọ wà pọ́n ẹ fi àsìkò ńlẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ẹ má gbàgbé bẹ́yìn náà bá ní nǹkan kan tàbí méjì tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé tó ń dùn yín lọ́kàn ọ̀rọ̀ ìdílé ni o ẹ dákun mo kọ́sẹ́ tán mo fẹ́ ṣe fèrè dọ́ọ̀mù mo sọ mi sórí wáyà wọn mẹ́tọ́ ká lọ gbàgbé ẹrù sẹ́yìn mikra. ìyẹn ò ní ṣe pẹ̀lú ètò mm, múlẹ́rọ mm, nìkan ni mm, fresh ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé nìkan ò ní kẹ́ ẹ bá orí àtọrùn sọ lẹ́yìn ètò yìí zero eight zero twenty three thirty three sixteen eighteen òní nọ́mbà tẹ́ fi lè bá èmi sọ̀rọ̀ zero eight zero two three mẹ́ta sixteen eighteen ojú òpó tó lu jásí ọ̀dọ̀ ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà nìyẹn ẹ̀ẹ́dẹ̀lẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ láti pàṣẹ whatsapp gbogbo nǹkan tẹ́ bá kọ á lórí ọ̀fẹ́ láti ka á ṣàgbéyẹ̀wò rẹ̀ eléyìí tó bá yẹ kó dórí afẹ́fẹ́ á wà tẹpẹpẹ rẹ̀. bẹ́ẹ̀ fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí whatsapp lọ́dọ̀ ọ̀run ẹ wò ó zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven ni àtẹ̀jíṣẹ́ ti whatsapp nìyẹn o ṣùgbọ́n pé ẹ fẹ́ pè tààràtàrà àbẹ́ fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sms zero seven zero five nine five nine five nine zero five zero seven zero five nine five nine five nine zero five títí jọ́ mẹ́jọ tààtù pàdé lórí àkọ́tún ètò òmúlérò dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ìpàdé e wa òdìjọ́ mẹ́jọ àmọ́ lórí ìròyìn àjábalẹ̀ láàárọ̀ yìí aládùúgbò yóò tí ì dọ́là. mú ìwà àkínsọ jẹ́ àpẹ àjọṣe ni àti gbogbo àwọn èèyàn tá a jọ ṣe látòkè délẹ̀ gbogbo yín pátápátá òun là kí láì dẹ́ nìkan sí gbogbo èèyàn tí ẹ gbọ́ wa náà gbogbo múlẹ́rọ family ilé yín ò ní dàrú mm. àárín ẹ̀yin àtolólùfẹ́ yín kò ní dàrú waheed akíntáyọ̀ ló kọ́ mi ìlú mọ̀ká pírẹsẹ́ńtà Fresh FM nìbàdàn làwà. tó rí mi kí wọ́n ó pè mí lórúkọ tuntun àdúrà mi ga o àdúrà mi o ó di dandan kó ṣẹ ó ti hàn. nínú àgbàjọ àdúrà o kì í olúwa lára o mo mọ rírì àdúrà mo kúnlẹ̀ mo yá gbàdúrà sí i gbówúrọ̀ ọ̀sán ayé mi pé kó dùn kálẹ̀ lárinrin ó wá fún mi lésì ológo àdúrà rẹ àgbà o àdúrà mi àgbà o máa rẹ́rìn ayọ̀ o àjọyọ̀ mi o. ó di dandan kó ṣe é. àdúrà mi àgbà o. àdúrà mi o. àdúrà mi o. ó di dandan kó ṣe é nínú mi ò ní bá wọn fọwọ́ sí. àdúrà mi àgbà o. àṣẹ tó lè dènà àdúrà. ó jẹ́ kó yé mi pé àdúrà mi á gbà àdúrà mi ò àṣẹ. ẹ ti lágbára lọ́rùn Elédùmarè o. àdúrà mi á gbà àdúrà mi ò. àdúrà mi ò. àṣẹ ṣe lágbára ọlọ́run ọba ọba mi. àgbàtà àdúrà o ni bàbá ló bá dúrà mi ṣe ó wá sí mi lójú mo rógo àtọ́lá tó ti pèsè fún mi ló jẹ́ kí n máa yọ̀ nítorí àdúrà mi ti gbà o àdúrà mi ti gbà o àgbàtàn ló gbàdúrà mi àgbà tán ló gbàdúrà mi àgbà tán ló fàdúrà mi ṣe àgbà tán ló gbàdúrà mi. àgbà tán ló gbàdúrà mi ló tún gbàdúrà mi o. agbára tó ló fàdúrà mi ṣe. ó ti bá mi ṣe. agbára ló fàdúrà mi ṣe mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Elédùmarè ó sì ṣe tèmi. ìbéèrè tí mo fi fún o ó dá mi lóhùn. bẹ́kùn lọ́lé mo máa yọ padà wá sílé. ó bá mi nínú ẹkún ó rọ́pò. yóò sì gbàdúrà tiẹ̀ náà. bàbá tó ló fàdúrà mi ṣe. ẹ̀dá kankan ò lè sọ ibi tó ti bẹ̀rẹ̀ olúwa olúwa wa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò lè sọ nípa dídá rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò sọ ibi tó ti bẹ̀rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò sọ. ọba tẹnu kò lè sọ ọjọ́ àtìgbà tó dáyé bọ́run ṣe jìnnà tó àti bílẹ̀ ṣe jìnnà tó ìwọ nìkan ló yé bàbá ọba tẹnu kò lè sọ ọjọ́ àtìgbà tó dáyé bọ́run ṣe jìnnà tó àti bílẹ̀ ṣe jìnnà tó ìwọ nìkan ló yé bàbá. olúwa olúwa olúwa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò fi sọ nípa dídá rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò fi sọ ibi tó ti bẹ̀rẹ̀. oníbẹ̀rẹ̀ olópin omega ló ń jẹ́ ìwọ ni ọba sálẹ̀ tí a kò mọ ibi tó ti wá èlìjà ni wọ́n ń jẹ́ olúwa ọlọ́run. olúwa olúwa wa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò ní sọ nípa dídá tí ẹ̀dá kankan ò ní sọ ibi tó ti bẹ̀rẹ̀. nìkan tó lè sọ ìtàn rẹ̀ olúwa o. olúwa olúwa wa olúwa wa olúwa ọlọ́run wa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò lè sọ. kò sẹ́ni tó lè sọ. nípa dídá rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò lè sọ. ibi tó ti bẹ̀rẹ̀ olúwa olúwa olúwa olúwa olúwa. ọ̀sán. Ibi tó ti bẹ̀rẹ̀. Olúwa. Olúwa Olúwa wa. Olúwa Ọlọ́run wa. Olúwa ọba tí ẹ̀dá kankan kì í san. Nípa dídá rẹ̀. Ọba tí ẹ̀dá kankan kì í san. Ẹ̀dá ò lè san. Ibi tó ti bẹ̀rẹ̀. Fresh FM ló ní kíyìn o kí ẹ tẹ́tì ẹ̀yin sàmọ́rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. Taisho Larin University of Education Secondary School a demonstration secondary school of the Premier University of Education in Nigeria is located in Ijebu-Ode, Ogun State. Our academic community is composed of robust and serene environment for teaching and learning with standard boarding facilities. This is exemplified by the excellent performances of our students in external examinations. Taswed Secondary School is your best choice for a trial will convince you entrance examination forms into GS1, GS2, and SS1 for the 2021 2022 sessions are available online. Please visit www.taswes.edutams.net. Again, www.taswes.edutams.net. If you run into any difficulty during the online registration, please contact 070 11 12 3736 within the hours of 8 a.m. 8 a.m. and 4 p.m. daily. Examination date Saturday 19th June 2021. Announcer Management. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. kí ni Fresh FM nìbàdàn làwọn. ẹ̀hẹ́ ọ̀gá and madam you don see the room now make i show you the toilet where you go dey share with other neighbors. What's dis wetin happen. oga agent you mean say na general toilet clean come white like this, eh yes na na hypo toilet cleaner dem dey use take clean am and kill di yamayama germs comot hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam na two years landlord wan collect o oh. we go pay for six years eh all the place and it brighten. Make everybody they wonder. Waiting me cause all the shine. Lush hair, lush hair. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush hair, lush hair. So you want to slay? Slay with swag. Gotta be lush hair. Gotta be lush hair. know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. Paul, you've been listening to music since we left Lagos. We are now almost at Kafasha. Are you not tired? <laughs> I'm not listening to music. I'm on Learn at Home. What is that? It's an audio e-learning platform for learning. I am studying. Wow! Even on this simple phone. Yes, so learn at home works on all kinds of phones, basic feature phones, smartphones, and computers. Learn at Home is an audio e learning platform with classes in over 10 subjects for pupils and students from primary 4 to SS3 and past questions for WAEC, junior WAEC, and other exams. It is free of charge and does not consume so much data. In fact, if you're on MTN, it is absolutely free to browse and learn. It works on all kinds of phones, basic feature phones, smartphones, and computers. To start learning, simply go to your phone browser and type in www.learnathome.radio. Learn at Home is brought to you by Data Science Nigeria in partnership with the MasterCard Foundation. as i dey search online for different different medicine to take make belle no enter na so i come jam this self inject wey person go take hand inject himself the first thing wey come my mind na wow so woman fit give dem self injection now that one mean say i no go dey go clinic come dey stand for long line dey wait for one aunty wey go dey use corner corner eye dey look me hmm i come talk say make i try am because na only one injection i need make i no for carry belle till three months pass even sef anybody wey doctor dem don train go fit do am for anywhere wey dem like i bin dey fear the time wey i first give myself the injection because me self they fear needle but i come see say this injection it dey easy to do and you know they pay like normal injection right now eh, eh the level of confidence where i get it don't high this self inject medicine to stop don't give me power now eh now me dey in charge of my body my time and my future. you go like check out the different different way them. Where you go take avoid belle where you no wan and get more information about self inject oya visit discoveryourpower.org today today or make you search for hashtag discover your power on top internet Now health promotion division federal ministry of health support this informate. Hey, oga and madam you don't see the room now make i show you the toilet where you go dey share with other neighbors. eh na the toilet be dis eh uh-huh. wetin happen. oga agent you mean say na general toilet clean come white like this, eh, eh yes na na hypo toilet cleaner dem dey use take clean am and kill di yamayama germs comot hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam na two years landlord wan collect o oh. we go pay for six years eh tán ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ìkúrò Fresh FM one oh five dot nine yan Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ tìtìtì o mísíkà òní Ìbàdàn ní challenge náà àgbẹ̀mọ̀ bá.